asidiku asidiku maana humu tọ́ọ̀bá kọtùlì kálá mi lílo wọ́ọ̀kìn. òun ni àṣetán pẹ̀lú òótọ́ ni kéèyàn ó gbé ọ̀rọ̀ sí gẹ́gẹ́ bó ṣe rí má da ẹ̀dọ̀ ọ̀rọ̀ má yí ọ̀rọ̀ kó o láyé rẹ̀. wàdí dùhùlì kásíbù. èyí tó yàtọ̀ fún òótọ́ ìdàkejì ẹ̀ àdàpé rẹ̀ ni wọ́n ń pè ní rọ́. wàlí kásíbù yóò kí o sọ ìbá òfin ṣàkọ́ wa. arára wa létí pé irú òní kankan tó purọ́ bínú irọ́ bá ń bẹnu àlámọ̀rí rẹ tínú ọba ń bẹnu ṣèṣì rẹ tíráì kọjá lógun mọ́ máa purọ́ mọ́ eléríire purọ́ olérìbú ni máa ń purọ́ wọ́n sì bókù lọ́rìn. kọ́lá tààlà fi lẹ́sìnà kásábù ala sídìkọ́tì bíntì sídìkì. láti nára wa létí pé gbogbo àwọn tí wọ́n purọ́ mọ́ta ni ìyàwó Aisha ìyàwó Aisha òun ni àdàpè rẹ̀ ni wọ́n ń pè ní sídìkọ́tì bíntì sídìkì. òótọ́ ọmọ òótọ́ abubakar babare rẹ̀ olóòótọ́ ni aiza olóòótọ́ ni wọ́n wá ń pa aiza ní òótọ́ ọmọ òótọ́ láfihàn alẹ́ tí ń jọ́ tí wọ́n purọ́ mọ́. nàlẹ́sìn ajá òbílẹ̀ òkè òsínbàtò mi kan. ẹgbẹ́ wọn purọ́ máa ìsà irọ́ àdáparọ́ lálẹ́ àwọn pamá wọ́n wá parọ́ ohun máa ìsà ọ wá di wàhálà láàrin àwọn mùsùlùmí látara pé ẹnìkan lọ báyàwó ànábì sùn tí ò sì rí bẹ́ẹ̀. mà kankan yọ ń bẹ̀ ni. ní kò lémúri mímí òun makita sábàmì náà lẹ̀ ẹ́ sí. ọlọ́run ní gbẹ àmọ́ kálukú ní ògbé tiẹ̀ lérí ń tọ́sẹ̀lẹ̀ kò sẹ́ni tí ọ̀lọ́ fi rí gbogbo ẹnu kálukú náà ní ògbé pin tiẹ̀ bẹ́ẹ̀. ọ̀lẹ́sí tọ́wọ́ aláàkìbọ̀lá wú mi ni ó làwọ̀. ẹni tó bá wá ṣẹlẹ̀ tọ́rọ̀ bá ti wá ṣẹlẹ̀ nínú ìjọ ẹnìkan lélẹ́ni ibú tí ó rù jù ọlọ́sí tọ́wọ́ lá tẹ̀rù yọmọ wá jẹ́ ti amára wa létí bẹ́ẹ̀. kàzálíkà ìzọrù àbí a tún mara wa létí ìgbọ́lá abubakiri kọgbọ́lá fún ẹlòmíì ju rẹ̀ lọ ọgbọ́lá fàánà muhammad ju rẹ̀ lọ. kana sayyiduna abubakar radiyallahu ta'ala anhu qad balaga fi sifatil insani. egbò òun ló dó góńgó kò sẹ́ni tí ò ní gbogbo àwọn sàábì náà wọn ni àmọ́ abubakar ló ní í jù. wa na'lamu hadha fi qawli ta'ala. lọ́jà ara wa létí ìjọ tó ń pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jáde

ànábi wa tàwé dà síbi tẹ́jú òyìn àti sàn ó fi bá a po èrò òjò jáde irú ìsáàrù bẹ́ẹ̀ kéèyàn gbọ́lá fẹ́lòmíì ju rẹ̀ lọ ọ̀fẹ̀mí rẹ̀ digun ọ̀fẹ̀mí rẹ̀ dínkù fún ànẹ́bí kò sẹ́ni bá kiri gbogbo sàádé adé ti bẹ́ẹ̀. ìlàtà sòrò fàkọ́dúnà sọ̀rọ̀ òwúrọ̀ òwe sí àkàràjà wò lẹ́sìn iná káfàrú sani àìsìn náà. ara alẹ́ ti látàgbẹ́ ẹ bá lè ràn nẹ́bí lọ́wọ́ mo ti ràn lọ́wọ́ lọ́jọ́ tó ti pẹ́ nínú kòtò bẹ́ẹ̀. sísí ẹkùn olè sọ ibi látàzánì lọ́wọ́ àná. bàtà ànábì sọ fún pé látàzánì rẹ ànábì má bàánú jẹ́ iná ńlá àmàlà ọlọ́run ọba ó wà pẹ̀lú wa. fàǹsọ́lọ̀ làǹsọ̀ kí iná tó wà lẹ́yìn wá. ọlọ́run wá sọ tíjọ́ kọbalẹ̀ ìfọkànbalẹ̀ ọjọ́ kọbalẹ̀ sára wọn àtàwọn ọmọ ogun tẹ̀yìn fojú rí. wọ́n jẹ́ àlàkẹ́lì mọ́tò sí iná kàfọ́rù sùfúlà. gbogbo wa gèfè ní bá ti ń tó lọlẹ̀ wakalimatullahi al-hula ọmọ ọlọ́run bá gòkè abubakar ni. sayyiduna umaru bùnú lè ka tán. a kò ń bẹ arara létí sayyiduna umar. olùnà iná lè sèlámà náfúsà wà sàádàtù àjọ yẹ wá pé islam fúnra ara rẹ̀ òun ga fúnra ara rẹ̀ oríire ni. wàbàkọ́ wuli nsani fídí ní nkẹ́rì hí ṣakọ́ wà tán. kéèyàn ṣe nǹkan mi yàtọ̀ sí orí ibú ni. lọ́kọ̀dé àṣà lọ́wọ́ àṣà dínà bí sábàbí dùkúlé àṣà sọ̀hábì yìí jẹ̀lí ìjọba. ọlọ́pàá islam wà ìyọ́pọ̀ alẹ́ pẹ̀lú ìwọlé umaru sínú islam. wàsálì ká ń dà máa dá aláwọ̀ nàbí yasọ́lọ́lá wàlẹ̀. umaru náà wá sàdédé wá àdúrà nàbí wa muhammad tọ́tọrọ lọ́lọ́ ń gbà ló fi wá jẹ́ pé ló mú. Allahumma àìsàlẹ̀ ìsìlámù àbí àhábìlẹ̀ umaru ni. ó ní wọn náà bá bá mi pa ìsìlámù yìí lé pẹ̀lú ọ̀kan náà umaru méjèèjì yìí. umaru bùnú lè ká tọ́bi wá múru bùnú ha bùnú iṣẹ́. àwọn méjì ni umaru bùnú àtọ́bi. wà á múru umaru bùnú àtọ́bi wá gba ìsìlámù ara ra wa létí bẹ́ẹ̀. sàjà tún umaru radiyallahu ta'ala anhu. àtúnra ra wa létí ìrìn akin tí umaru ina inú àwọn sàábé. wàkàmù àdàdé mìíràn sọ ábìnà náà sísan ìdúbì fọ́tìlì ṣáká àti àṣà sọ àbí melo mélòó mélòó ló sọ rere nínú àwọn ẹ̀dá pẹ̀lú akínsísẹ́ iná umaru tó ní. ìnùnà àlímúnà yẹ kí iná nàdínà náà lè ìsìlámì dínú ṣájà àti. àfọ àmọ̀dájú anára ilé bíbẹ̀ pẹ́sìn ìwà ẹ̀sìn ìsìlámì kìí ṣẹ̀sìn ojú ẹ̀sìn wo ni ẹ̀sìn tọ́já pé ẹ̀sìn akínni. wàlẹ́ ìsàdínà ìjó ń jo bí sẹ́wù kọ́ mọ́. Bàbákọ́dí sẹ́mọ̀lì kúrọ̀ àná ní jòbù náà ìdàkà òlì ta. Lọ́jọ́ pé ọlọ́run ò bú gbogbo ẹni tí bá sojo láyé ọlọ́run òyìn wọn náà lùkúrọ̀ àná. Wàṣàkọ́ tún lè mẹ́rì. Lọ́jọ́ ká nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdúrà rẹ̀ tí màá ṣe láfi náà á létí pé. Àbáwọ̀ màá ń ní a'udhu bika minal hammi wal husni wa minal ajzi wal kasali wa minal anabi anabi ní sọ bẹ́ẹ̀ fún ọlọ́run ọba mọ̀sá di ọ́ níbi kíni ìbànújẹ́ tí mo ní dẹ́rù ìbànújẹ́ ìbànújẹ́ tó yẹ pé yóò mo ní dẹ́rù àti ìbànújẹ́ tó yẹ àgbé máa tẹ́ni kò ní mà wọ́lọ́ mà pé inú rẹ̀ ń bàjẹ́. wa minal ajzi wal kasali. mo tún sáàdì ọlọ́run ọba ń pa kí n kágara kí n máa kágara kí n má lè mítọ̀ bó tí mo bá fẹ́. wa minal jubni wàlbúkúlì. mo tún sádìrẹ ọlọ́run ọba nípa kí n máa ṣe òròjú kùnùnùnù kí n má lọ bí mo bá fẹ́ mo wá sádìrẹ ọlọ́run pa kí n jójo ẹ̀dá má ṣe mí lójo. wàlbúkúlì. mo sì sádìrẹ ọlọ́run pa pa kí n ya ohun má ṣe mí láwọn ànábì àdúrà ànábì tí màá ṣe ni. wàmí ń gálábà ti dé ní. ó ní mo tún wá sádìrẹ ọlọ́run níbi gbèsè tí mú yàn dàrú téyàn ò ní bọ́ ń bẹ́ẹ̀ gbogbo ẹni bá wà nù gbèkúngbèsè ọlọ́mọsálà ń bẹ́ẹ̀. wákàrí ìrìjà ìwọ ọlọ́run nípa kí wọ́n jẹjà mi pé má jẹ́ kọ́tọ̀ jẹjà mi ọlọ́run wọlé abá nàbì sọ má jọjọ jẹjà wa náà. àṣàjáàtò ìsáǹsìfàtúlẹ̀ mùmínì náà. lọ́jọ́ yẹ wá yí pé káyọ̀ ṣakin ìròyìn àwọn mùmínì ni. ọ̀làtà aláwọ̀lẹ̀ sínú àjàrú. àpò níbẹ̀ àwọn àjọ yẹ wá yí pé láàrin kéèyàn ṣakin. wàtàwá kulẹ̀ àlọ́ àti gbára lọ́lọ́run jẹ́ òye wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Gazwatul Uhud. tẹ̀síjì alílí mú mi ní náwó ìrísọ́ ní aláyàtọ̀ wa kàlú ọ̀la màwùláhùn múlẹ̀ hàkẹ́. káfíńsì sáà mú mi ní káfíńsì wọn lákin káàsì lè fi sa àwọn mùmí àwọn mùmí ní káàfi sí wọn lójú kòkòrò yìí pé àmọ́ agbára lọ́lọ́run ọba ni. àlẹ́sìn iná náà ṣàkọ́dìjà máa bí wọ́n ṣe wá ń kójọ ni wọ́n sọ pé gbogbo àwọn jèbè ní pátápátá. ọ̀kọ̀ṣọ́ ẹlẹ́sìn iná kọ́ ọ̀làlàwọ̀ ọmọ náà sọ iná náà zákọ̀lì kàmáwọ́ ọlákọ̀ọ́mù. ó ní fasada àwọn ìmánì ìmánì wọn gbàgbọ́ wọn bá lékún wọn sakin ni wọn padà sẹ́kù. ọ̀kọ́ ló ń síbù náà yàrá wàyí wàyí wàyí. fún àṣìbù náà láwù yẹn tí wọ́n wí. ibi náà àwọn gèbèrè bẹ́ẹ̀ jẹjẹ wa ni wọ́n ní asúlọ́ láwọn ní lẹ́ẹ̀kan náà ni gbogbo wọn parupọ̀ tí wọ́n wí ibẹ̀ láti náà létí bàbá ṣe adáhùn nígbà tí ilẹ̀ pò yìí sọ pé iná kọ omi. tàjà wọn ó ikọ́ ti lè tàdà sùn láwọn bá lè rí ìyàwó ẹ̀ mo lọ dáwọ́ ẹ̀ wọ́n á nà sùn. wí wọ́n bá dẹ̀rìn sọ́tẹ̀gùn wọ́n bá jẹjà. Sayyiduna Usman bùnú Affan. a kò bẹ́ẹ̀ àlọ́sọ́dọ̀ Sayyiduna Usman bùnú Affan. ọ̀wọ̀ sálísù sàhábà ti àwọn èèyàn kálí ìfàtọ̀. ọ̀wọ̀ lẹ́lẹ́ kẹta àwọn sàhábà. lọ́wọ́ wà sọ ibùdó àyà ìṣẹ̀dí. níta amúlọ́dọ̀ Sayyiduna Usman òun ni tìjú pé inú ẹni tí tìjú láyé ìtìjú Sayyiduna Usman ló le jù láyé. wa tún ni àdìdá tún. wípé abọ̀rọ̀ ní sẹ́yìnà Usman. wàkọ́lá ni wúlò àmọ́ wọlé àyàwó yúrísù sàádọ́ta lílé ìsàn ni. wọ́n jẹ́ kó yẹ wàá gbé ń tà ń pè ní tìjú yìí ìmọ̀ ń jogun kíni àsàádà yẹn máa jogún oríire fọ́ọ̀mà nìyẹn láyé ni bí àbájọ ní ti ju èèyàn láyé. kàmá analiwa kọ́ taturi sún ṣàkọ́ wa tala họ́. gbogbo ẹni báyìí asa láyé bòun náà ṣe máa jogún orí ibú fún yàn bẹ́ẹ̀ ni tìjú máa jogún oríire. wàkọ́ lóyún sára àìtà fi nẹ́ẹ̀sì fún ṣàǹfà lámú ànàmí ni àṣọ̀bì àṣìbábì fúkìdánù làyà. tọ́ba wonú kan tọ́ba ti rí pé ìbàjẹ́ kánú jọ òun ìtìjú lóko láàrin wọn. kéfà kan

ẹranko lọ́dà ni ò fún lásọ ọ̀dà àwọn èèyàn ó fún wa lásọ onílàrí pọ́mi ìyẹn tún fẹ́ máa rìn ní òhò ẹranko àti gbogbo tí bá rìn ní ẹranko ni kì èèyàn gidi àjọrò alájí gbogbo ẹni tí ń bá ń lò pé kì í ṣe ti ìtìjú lóko ńlá sẹ́yìn náà àti ìparí ọ̀rọ̀ na Usman Usman ní yí pé. ọ̀fíìsì ayédìnnà Usman nana sí àtúnlẹ̀ àgìnì yá. àwọn ẹjọ́ ìwà ẹgbẹ́ Usman yẹgbẹ́ méjì lónìí bó ṣe jó ní èèyàn bẹ́ẹ̀ tún ni Usman máa náwó inú tọ́jà Usman òṣòrire kìí ṣe tìjú nìkan owó níná Usman. ọ̀nà gbogbo ní pátápátá nítorí ẹ̀sìn ìyẹn lára wa létí ńjọ́ tí wọ́n fẹ́ lọ sógun ogun Tabuk ogun yẹn wá lágbára wọn wá ma bí wọ́n ṣe fẹ́ ṣe anabi wa jòkó nínú mọ́sálásí anabi wa ronú olówó la fẹ́ rí tí ọ̀nà wà lọ́wọ́ lérí iṣẹ́ ọlọ́wọ́ ọba anabi sì ní tìjú kò lè béèrè ẹnì kan sọ fún mi lánàá pé bàbá bẹ bá ti dé látòrò káàdì lọ́la àmọ́ ń gbowó wa ẹ pè wá lé ẹjá jáde mo lébi béèrè ni gbogbo ẹni tó bá mà kóhùn fẹ́ ṣe sàárà òru sàárà ni ṣé o ti ní wa kó o tó wá láti lè ṣe sàrà rẹ fọlọ́hún èmi gan ṣe sàrà tó a bá ṣe sàrà fọlọ́hún sẹ́yìn ibi anabi ti wà nulẹ̀ tá nínú mọ́tíláṣí tó akáko tí ọ̀mọ̀nà tí wọ́n gbà wọ́n sì ní ìdí owó owó ní kẹ̀kẹ́ yìí rere Usman bá dé ológun yìí ojú ọ̀gbọ́dọ̀ tẹ̀sìn one thousand

ibo la nabi wa oko síta ọwọ́ ba nabi tó kákó nu mọ́tíláṣí usumanu sẹ́ẹ̀ tún wá mú one million dollars dédé ń ta lèbi ṣe dédé lónìí nìyẹn ọwọ́ àdì mọ́bì kan ọwọ́ gbé ọwọ́ sọ sínú mọ́tíláṣí lọ́dọ̀ ànábì ànábì wá ń yẹ owó yẹn wò báyìí ànábì wa ní à abba usman abu eléyìí ló ṣe fọlọ́hún eléyìí ló ṣe fẹ́ sì tán kí ni wàá wí fún sọ yìí pé. má dọ̀rọ̀ usman máa mi wà àwọn ọ̀mọ̀nà tí ìrìn afẹ́ gbà kàwọ̀ Usman mọ́ lẹ́yìn òní lẹ́yìn tó ṣe lónìí fọlọ́hún yìí ìtí nira ẹ̀ nípàdé mọ́.